إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته أمر يسي أجننا كياني أوريهنا ini ohu muharram ini rai akan he kecece hezana ki uhureo to ikeka 1433 years mun tun wurin hijira wa makka wa madina ana sare yani anyi 14 ko eh awran na ni december 2000 and 2011 eh, um, what you see this lecture uh, is a lecture of uh, necessity lecture of Inanaika I'll talk about steadfastness at Subat man does if you pete in Sonolam does of which does a thing in Sonolam so mera kureka kutopi kona mbaba topic on water will discuss itself. Asubat. Okay, ma'ana asubat. Sari itumi asubat. Okay, na'ni bitubati. Okay, we meant by subat. It's on you. It's every tumor. Say Africa, yaki tubat. Oyi kenje. Sahi oyi yepete sasalamu. ọkọ̀nọ́rẹ̀ alìsìmọ̀rọ̀rù alìsìmọ̀rọ̀rù fìtọ̀rí kìlìhìdáyà alìsìmọ̀rọ̀rù fìtọ̀rí kìlìhìdáyà ọ̀nàbìkà ọ̀rọ̀ yín continuity ní òzí guidance ọ̀rọ̀ yín ọ̀yẹ́ continue dọ́ọ̀rọ̀ bá túró lè òzò náà làjá náà òzò náà ẹ̀kọ́ wọlé gbèrè

al-iltizam you want to persist ọ̀rọ̀ náà persistent ló wà tún wọ́n ti sá ọ̀rọ̀ èkó anáìka ọ̀rọ̀ requirement of this path which path torí kò hot hidaya so wàlmùdàwámàtú alàlxayò then àti dọ́ọ̀rọ̀ rẹ consistent in oil. ọ̀yà dọ́ọ̀rọ̀ consistent in goodness mudawama daiman tóoru kẹ́nẹ́ àyíká èrè oníṣẹ́nà àyíká is good ó ti lọ jẹ wọ́sàáyù daim lè istizada wọ́sàáyù daim ló wà mú kọ́rọ́ fóró àákè sàáyù omi nù kọ́rọ́ ìmọ̀ ọmọdé bọ́nà ọ̀tá ọ̀la ọ̀kẹ́ ìnà sàáyàkùn làṣàtà àbúkọ́rọ́ àwọn ìlú ìlú yìí wọ́sàáyù lọ́ọ̀lọ́ mú daim tóoru daiman. لماذا للاستزادة هو نسي الزيادة seeking for what increment ló wà mọ̀kọ́rọ̀ or it is the increment ní ìlànà yóò mọ̀kọ́rọ̀ so that you get increased in uh, guidance get increased in uh, knowledge get increased in iman and taqwa and piety yóò ọkọ̀ náà wí asubat so dima uh, kanika. Uh, with this arukabar eh, definition of what to bat to sign steadfastness kòrò péńjẹ iná ìkànnì wéèrè àbí sentencing tí wọ́n ti rẹ ọ̀rí ti juan àbáná ní one particular word that is what repetitive continuity kò to act to bat lọ́dọ̀ continue internal without a break no matter how small it's on one ṣe ń gbọ́dọ̀ náà ọ̀sẹ̀ dífàsì ní sọ́nà àmọ́